much to uh, our tí ó mú yàn gbàgbé ẹ̀sìn rẹ̀ àbí tí Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n àwọn ọmọ fi ṣe àdánwò ní kọ̀ọ̀kan wa. tọ́píìkì tí wọ́n ní kí a that is alfitna ìtọ́ èyí tí a lè pè ní kíni wisdom so ọgbà àti òye sọ́nà kankan ní ibi tí a ti lè rí tí a bá lọ mú Al-Qur'an Al-Karim ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ nípa aláwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú sọ́ọ̀tù jùmọ̀ ọlọ́ọ̀bá ní wọ́n lè bá àṣà tó kún ní آياته ويزكيه ويعلمه الكتاب والحكمة وإن كانوا من قبل لفي الله سبحانه وتعالى ó ní òun ìgbógun yìí náà láti ara àwọn tí wọ́n jẹ́ àgbègbè yìí àwọn wo ni à ń pè ní àgbègbè yìí gbólóhùn àgbègbè yìí dúró àlùjọ fún gbólóhùn àgbègbè yìí ọmọ níwọ̀n àgbègbè yìí tára ń pè ní àgbègbè òun náà ni ẹni tó ṣe wípé ó ń bẹ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ṣe bí àgbègbè nisbatu ila al-umm ìfikàtì sí olókùnkùn umm àwọn náà máa ìtumọ̀ umm òun náà ní kí ìyára sọtọ́bá ní fúlánù ummi yìí ìtumọ̀ rẹ̀ ni pé lágbájá bí ìyá rẹ̀ ṣe bí ló ṣe wà that is kò ṣe pé kò dàgbà kọ ó dàgbà ṣùgbọ́n tó fẹ́ ló ń bẹ̀ ni pé kò máa kọ kò máa kà tẹ́ ẹ bá gbé ilé lọ́wọ́ báyìí yóò kàn máa wò nígbà tí ẹ ń wọ ọ̀rọ̀ náà ọmọ kékeré tẹ́ ẹ bá gbé nǹkan lé lọ́wọ́ tẹ́ ẹ kọ́ kò lè kà á jáde ọmọ òpónù kò lè kà nǹkan yẹn jáde bẹ́ẹ̀ ni kò lè sọ kò lè kà á kò lè sọ so mí yù olóyìn yìí ọlọ́mọba tó fún àwọn alágbáwá tí wọn àmọ́ kọ́ tí wọ́n bá ká ọlọ́run wá lòun wá gbé dìde fìgbómi yìí náà lára àwọn tí wọ́n jẹ́ òmì yìí rọ̀súùlà òjíṣẹ́ kan tó túmọ̀ sí pé kí ni àábọ̀ rọ̀súù omi yìí òjíṣẹ́ yìí òun kan fún rẹ̀ òmì yìí òun náà ni unlettered tí àwọn olóyìnbó tí wọ́n ń pè ní unlettered ọ̀tọ̀ ní kéèyàn wá unlettered ọ̀tọ̀ ní kéèyàn wá ignorant ọ̀tọ̀ ní kéèyàn wá kí ni uneducated ìyẹn lè wà unlettered kó má máa kọ kó máa ka ṣùgbọ́n wà educated ó wà educated ṣùgbọ́n ó lè máa kọ ó lè má máa kọ kó má máa ka ṣùgbọ́n ẹni tó wà educated anabuwa muhammad sallallahu alaihi wa sallam wà pẹ̀lú kéréjì ṣùgbọ́n ọ̀hún lẹ́tàdì olùkóyè ó wà pẹ̀lú kéréjì ṣùgbọ́n ọ̀hún lẹ́tàdì sọlọ́jẹ́ pé tá a bá wo ara wa yéèsì tí n bá sọ fẹ́ lómi fún wa tá a jòkó sí i pé a máa kọ french kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la lè kọ́ a lè lè ka ṣùgbọ́n àwa lẹ́tàdì torí pé a mọ èdè kan a mọ̀ ń ó ṣe english english a lè sọ a lè ṣe kí ni a lè kọ a lè sọ ẹlòmíì yorùbá ló mọ̀ ọkọ ó mọ̀ ọkọ ó lè kà á ẹlòmíì lárúbáwá ló mọ̀ ọkọ ó lè ṣe kí ni ó lè kọ ó lè kà á ẹlòmíì dẹ̀ ni ó lè sọ lárúbáwá ó mọ̀ ọ́n sọ ó lè ṣe kí ni ó lè kọ sọ alábùwà muhammad sallallahu alaihi wasallam ó lè sọ lárúbáwá ìtì sísọ ṣùgbọ́n kò mọ̀ ọ́ pọ̀ wọ́n fi pè mí kí n kò lẹ́tà tì kò lè kọ́ kò lè lè ká kò lè ṣe kí ni kò lè kọ́ kò lè ká àwọn lárúbáwá báyẹn wá pọ̀ tó ṣe wípé wọ́n wá unlettered ṣùgbọ́n wà educated ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ẹni tá à ń pè ní ẹni tó wà educated ẹni tó lẹ́kọ̀ọ́ lára mo rò pé sọlá ọba subhanahu wa ta'ala ni wọ́n lè ní bàásà fi kún ìyìnà rasúlà nínú òjíṣẹ́ kan látara wọn yẹtù alẹ́ ìlú ayàtì tó ka ayà ọlọ́run pé kí ó ti a Jibrilu alayhi salatu wassalam ó kà fún kò lè gbàgbé rẹ̀. ọlọ́run ọbẹ̀ òye kó gbàgbé òun náà wá ń kà á àwọn táwọn ń kọ nínú àwọn sàhábà àwọn wá ń kọ ọ́ kalẹ̀ yàtò àlẹ́ àyàtì olùsèkì ó lè fi ń fọ wọn mọ́ àwọn ìwà pálapàla ó pọ̀ láàrin àwọn alárúbáwá lára rẹ̀ ní kí a máa wó orogún pẹ̀lú lára rẹ̀ ara ìmọ̀ orúkú pẹ̀lú ọlọ́mọba òní máa gbóná fún kan mí ìmọ̀ jẹ́jẹ́ fún kan mí ìmọ̀ aképe kan mí ìgbáralé kan mí gbogbo àwọn kan wọ̀nyí làwọn alárúbáwá máa ń ṣe tí àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́mọba gbé ìdílé láàrin wọn ó wá fẹ́ fọ̀ wọ́n mọ́ kúrò ní gbogbo ìwà àdọ̀tí yìí lára ìwà àdọ̀tí tí a máa ń ṣe òun ni ìmáa ṣe zìnnà táwọn míì ṣe nínú wọn lára ìdọ̀tí ìwà ìdọ̀tí tẹ́ máa ń ṣe òun ni máa bo ọmọ obìnrin máa bò ó mọ́lẹ̀ lóye àwọn ìwà pálapàla míì kún ọwọ́ wọn tó ṣe kún ọmọ wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wá gbé ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ó gbé e dìde láti lè máa fọ̀ wọ́n máa ń bí ànábùwà àbòtí wọ̀nyí wáyọ̀ alìmùmù kìtàbù wal hikma ó ń kọ́ wa ní alquran àti kìíní àti hikma àwọn afọ́ni tafsiri wọ́n ní hikma bẹ̀yẹ òun náà ní kìíní as-sunna oníkìíní as-sunna bẹ́ẹ̀ ni gbólóhùn tí ọlọ́run bá sọ fún àwọn ìyàwó àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul A'raf ọlọ́run bá ní wọ́n ti kó nínú ẹ̀ma ayúkúta fi ìlú yóò ti kú ọlọ́run ní ẹ rántí èyí tí wọ́n kà fún yín nílé yín àti ìsìnyọ́ọ̀dì ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní ayatollah nínú kí ni ayọ̀ ọlọ́wọ́ wa wọ́n ní hikma àti kí ni àti sunna. so tọ́pìkì yìí tó bá sọ wípé sunna òun náà ọmọ kí ni sagacity ó lọ pẹ̀lú ilé yìí náà kí náà fani tá a fẹ́ rí ní sunna tá a bá ní alukur'an àti sunna alukur'an àti sunna eléyìí ó ń sọ fún wa pé méjèèjì they are inseparable a lè separate alukur'an from sunna ah, lè lè separate sunna kúrò bí kìnnìkan kúrò bí alukur'an ló ń jẹ́ pé àwọn àfáà ní àwọn tí wọ́n pe ní àpẹẹrẹ wọn ní àlùkùránì yìí ìgbẹ́ kùránì yìí làwọn kùránì sábìlì tẹ̀lé kan náà fẹ́ tẹ̀lé ó kàdìdà wù òkúrọ̀ ni wọn. ó lè tẹ̀lé kùránì nìkan ó túmọ̀ sí pé kí ni tábà láwọn ń tẹ̀lé kùránì nìkan wọn àti ẹ̀ lè lò ṣẹ́jú mẹ́wàá tá wípé ẹ̀sìn míì wà kùsùn láàbì ní pé kí ẹ̀sìn ní ìlú wọn ṣe yàtọ̀ sí kí ẹ̀sìn islam wọn lè lu áyì nìkan so torí pé méjèèjì wọn ṣe bí àwọn bọ́tọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ bọ́wọ́ sàbí jọ́kà wọ́n ní yóò ṣe kò rọ́jù mọ̀tẹ́kìá ala àríkẹ́tì يحدث بحديث من حديث فيقول النبي صلى الله عليه وسلم ní àsùnkà تلو bọ̀ tẹ́lẹ̀ ní ọmọ يحدث بحديث من حديث أو يوم صار حديث من النبي صلى الله عليه وسلم ní فيقول يوم أصبح بيننا وبينكم كتاب الله أذاك تسمية جابرة تيو الله الله القرآن فما وجدنا فيه من حلال حللنا إنت القرآن بقى حلال وما أقبل حلال وما وجدنا فيه من حرام حرمنا إنت القرآن بقى حرام ولا أقبل حرام anabi ní àlà fẹ́ẹ́nà náà harama rasulullah nísìlùmá harama Allah ẹ̀tẹ́ tí ẹgbọ́n mi ń sọ abẹ́rẹ́ ìtí òjúṣe ọlọ́wọ́ pè ní haramu kò sí yàtọ̀ láàrin òun àti ìtí ọlọ́wọ́ wá pè ní haramu. ẹni tó péré ní kùràánì ìrọ̀lùpá kò lè lò ó. tọ́lọ̀ bá sọ pé haramu ni àbí tí ànábì sọ lásán máa ní haramu ni kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì in terms of application lansọ kò sí yàtọ̀ kí ló fà tí òfin sí yàtọ̀ òun ní pé ọlọ́pàá bá subhanahu wa ta'ala ó sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbéwà anzalna ilayka zikr. لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ọlọ́run bá ní àzíkù tó ṣe alukur'an ọlọ́run ní asọ́kalẹ̀ fún ìrẹ̀ muhammad sallallahu alaihi wasallam litubayyina linnasi ma nuzila ilayhi nítorí kó lè máa ṣàlàyé fáwọn èèyàn ní tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wọn wà á sẹ́nà ilẹ̀ ìkà zikò ọlọ́run ní àzikò alukur'an asọ̀rọ̀ kalẹ̀ fún ẹ lítùbà yínà ní nọ́ọ̀sì nítorí kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn ní máa ń sílá ilé yìí ìtì ọlọ́run bá sọ kalẹ̀ fún wọ́n aláhùn yẹ ta fẹ́ kẹ́ a máa ń ronú sí i ká máa mú tó bẹ́ẹ̀ nínú rẹ̀ lò rísì méjì táwọn ọba dárúkọ nígbà nítorí ilẹ̀ lè ní àṣì nítorí kò lè máa ṣàlàyé fún àwọn èèyàn báyìí sílẹ̀ ilẹ̀ yìí ètò ọlọ́run bá sọ̀kalẹ̀ fún un. ṣé tó ló ń fẹ́ lo kùránì nìkan bó ló ṣe ṣe àyà yìí abẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé àyìnà bàyáàmù rasulillah sallallahu alaihi wasallam ó ló fẹ́ lo kùránì nìkan àlàyé ànábì sallallahu alaihi wasallam ṣèbí tó ń bẹ mọ́ àlùkùránì náà ni àyíbẹ̀ kan nítorí kó lè máa ṣàlàyé àlàyé ànábì yẹn afẹ́ fi hàn wá ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni yóò wà mú tọ́rù láti padà síbi kíni àsúnà jẹ́mọ́ àkílà ń pè ní àsúnà àsúnà ní èdè lárúbáwá òun náà ní kíni àtọ́rík ọ̀nà ló jẹ́ súnà ní èdè lárúbáwá ọ̀nà ló jẹ́ kí asúnà ní èdè lárúbáwá ṣùgbọ́n kí la gbàlérò pẹ̀lú asúnà nínú ṣẹ̀ríà islam àbí nínú ẹ̀sìn islam gbólóhùn asúnà ó ní àwọn ìtìlọ́kọ́ọ̀tì òun náà ní àwọn usages tí a máa fi gbogbo àsúnà yúsẹ́ẹ̀jì kan òun ló gbajúmọ̀ dáadáa lọ́dọ̀ àwọn bàbá wa láwùjọ wa òun náà ni yúsẹ́ẹ̀jì àwọn àbọ̀ olùfíkì ẹ bá sọ pé lómi pé báyìí báyìí báyìí ní àwàlà yìí ni jama ta ló ìtumọ̀ gbọ́dọ̀ tí mo sọ yìí wàhálà yìí ti pọ̀ jù ṣèbí súnmẹ̀ ẹjọ́ táàrin wa pẹ̀ta ló lè sọ fún wa ètí mo sọ yìí kí ni ìtumọ̀ rẹ̀ náà. Now wọ́n ní súnà ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ìtí ó wọ̀ compulsory ìtí ó ṣe kí ni tí ó wọ̀ compulsory àwọn tó máa ń lo eléyìí làwọn afọ́wò ní fíkì ọ̀nà ọ̀nà sọtọ́ máa sọ fún wọn wọ́n ní àwọn kan tó jọ́ ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n lè ní fàráyù àwọn ọ̀rọ̀ ẹ̀yìn àlùwàlá wọ́n ní súnà alùlù àwọn súnà àlùwàlà fàráìlì sọlá àwọn nǹkan tó jọra ìyàn ìrù súnà ní asọlá àwọn nǹkan tó jẹ súnà níbi ìrù tó túmọ̀ sí pé kí ni àwọn nǹkan tí ó kì í ṣe ọ̀ràn ẹ̀yàn so eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ bàbá wa ni wọ́n dàgbà lé lórí so lẹ́yìn tẹ́ ẹjọ́ lọ́ọ́ tẹ bá wá gbé nǹkan kan wá fún wọn ìgbé bá ìgbé súnà ní kí ní ìmọ̀ ní farabalẹ̀ ṣe bí súnà ló pé kò ń ṣọ̀rọ̀ ẹ̀yàn kò ń ṣe nǹkan tó tó yẹ kó o nílé lórí a ní wọ́n kọ̀ rẹ̀ lápá kan wọ́n rán kì ní apá kan súnà ní tòótọ́ ṣùgbọ́n súnà tó wájú ọ̀tún súnà tí ó jọra ẹ̀yàn ó ń bẹ́ẹ̀ ṣóyé olóòjẹ́ pé ìtìláàpù kejì usage kejì òun ni nǹkan tó ṣe pé ó túmọ̀ sí gbogbo tí ànábì gbé wá sọ́kọ̀ọ́gbà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lápapọ̀ sọ́nà gbogbo tí ànábì gbé wá lápapọ̀ kí là ń pè sọ́nà ìyẹn ti kó sínú àlùkùránì ó dẹ̀ tún kó sínú àlàyé àlùkùránì súnà that is ìlànà ànábì lápapọ̀ ó sọ̀rọ̀ pàṣẹpọ̀ òun náà pẹ̀lú kí ni àsúnà so tàbá wá lò agbọ́dọ̀ máa lò ó ní ìbámu pẹ̀lú terminology àwọn èèyàn kọ̀ọ̀kan ìgbà míì àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà alákìídà gẹ́gẹ́ bó ṣe wọ́n pè wọ́n so wọn àgbẹ̀gbọ́nù asúnà láti lè fi ìfẹ́ sí àlàákídàtú asáhíhà àkídà tó bá láàfíà wọn lò ó láti fi ìfẹ́ sí. so ìgbà míì dẹ̀ ní asúnà lọ́dọ̀ àwọn afọ́ ní usulu fìkì asúnà lọ́dọ̀ àwọn afọ́ usulu fìkì ó ti yàtọ̀ sí kí ni asúnà lọ́dọ̀ àwọn àfọwọ́ ní fíkìú asúnà lọ́dọ̀ àwọn àfọwọ́ ní fíkìú òun náà ni èyí tí ó lọ pẹ̀lú àkùrán kùrán tó ti yẹ bẹ́ẹ̀ àlàyé kùrán oníkìlì asúnà olùkóyè alukùrán bẹ àlàyé alukùrán oníkìlì asúnà tàbí lọ́wọ́ ti kàtó lóyún náà tẹ́lá ọ̀pọ̀ àti mo mú àìsàn ẹ̀rí mo mú yàtọ̀ síra mo díẹ̀ díẹ̀ àbí wọ́n yàtọ̀ ní. Nà nà àsúnà lọ́dọ̀ àwọn afọ́ onífìkì àní nǹkan tí ó kì í ṣe ọ̀rọ̀ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí àsúnà lọ́dọ̀ àwọn afọ́ alákìídà kí la ló ń jẹ́ bẹ́ẹ̀. Alẹ́ ìrọ̀lẹ́ mi ti nǹkan tó sọ. Àsúnà lọ́dọ̀ àwọn afọ́ alákìídà kí ló ń jẹ́ bẹ́ẹ̀. العقيدة الصحيحة عقيدة الله العافية لازم أقول السنة تتكلم الإمام أحمد هذه أصول السنة تتكلم الإمام أحمد السنة تتكلم يوم عبد الله بن أحمد أيوة أما بعض المجموعة بين السنة السنة السنة تتكلم الخلال àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn ọmọ tíra tó rìn ọkọ tọ́pẹ́ ní asúnà asúnà àti àkídà tó lálàáfíà tàbí ṣàlàyé ẹ̀kọ́ wa. then a ní asúnà lè túmọ̀ sí gbogbo tí ànábì mú wa pátápátá tá a mọ̀ sí ìlànà náà wọ Muhammad sọ̀rọ̀ ìlànà ìfẹ́ ọ̀sán mọ̀. so èwo là ń rí fẹ́ẹ̀ sí ní gbogbo ilé ìtàn sọ̀rọ̀ èyí tá a fẹ́ tìrìtì kankan òun náà ní tó kó gbogbo ẹ̀ sí òun náà ní asọ́nà gẹ́gẹ́ bí kìnnì ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti asọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti ìṣe rẹ̀ àti àbúrò rẹ̀ torí ẹ̀ tí àwọn afá bá ń sọ̀rọ̀ wọ́n ní ayọ̀ ọlọ́run ọba tó ní wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun aṣọ àzíkò kalẹ̀ fún rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam nítorí kò lè máa ṣàlàyé fún àwọn èèyàn etí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wa nítorí kí wọ́n lè ṣe kéde ká lè mọ ronú láti lè mú òfin ọlọ́run bá lòní àbí láti lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bá sọ àsúnà tí a ń sọ yìí ọlọ́run bá ní nítùbá yìí náà nítorí kó lè má ṣàlàyé ìṣàlàyé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà mẹ́ta yóò mú bá wa àtẹ̀bíyìn ìṣàlàyé ìkáwòlì yìí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam yóò sọ̀rọ̀ láti lè fi ṣàlàyé Al-Qur'an fún wa láàfin gbọ́ qala Rasulullah sallallahu alaihi wasallam á ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ báyìí sọ báyìí sọ báyìí àyíbẹ̀kọ́ ni a máa ń gbọ́ kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam tàbá ti gbọ́ kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam tó lè jẹ́ pé ọ̀rọ̀ yẹn wa ó wà ọ̀tẹ́ntíkì dọ́dọ̀ anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam a ní eléyìí súnnà ni súnnà kàwùlíyà súnnà kí mo pè kàwùlíyà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ni ìgbà mi ni àtẹ̀bí yẹ̀kú lòlẹ́fẹ́rì àlàyé tábẹ́ ni ó máa ṣe fún wa yóò máa jẹ́ bẹ̀fẹ́rì pẹ̀lú iṣẹ́ rẹ̀ oníṣọ́ ṣùgbọ́n àkàrí pẹ̀lú tó ṣe lò eléyìí ni wọ́n ní kíni àsúnnẹ́tù àlùfẹ́ ilé ìyá súnà tó níṣe pẹ̀lú kí ni iṣẹ́ ara bayanu alukurani náà ni ara bayanu kí ni alukurani ṣàlàyé alukurani bẹ́ẹ̀ni kẹta ni asúnà àtàkìrìríyà asúnà tó àtàkìrìríyà òun náà ni àkúrò ànábi wa Muhammad sallallahu alaihi wa sallam ànábi rẹ̀ yàn ká tó ń ṣe nǹkan sallallahu alaihi wa sallam. ó dẹ̀ dákẹ́ nígbà tí orí tẹni yẹn ṣe àpúrúfà nìyẹn àpúrúfà yẹn ó ti dára súnmọ́ lẹ́nu lápẹjúwe anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam orí arákùnrin kan tó yẹ náà fìlà gbàtẹ́rẹ̀ ti wá kírun tán tí ọkùnrin yẹn kí n tánà bí wá bẹ́ẹ̀ lọ rẹ̀ wípé ayùsọ láti nà bí eléyìí tó kí irú owó ni yìí ó wá ní rákà àtàrífájẹ́rì tó kọ́ pé àti kẹrẹ tó pè mú àṣùbá àdúró ní tí kì í rákà àtàrífájẹ́rì ìyẹn tá a mọ̀ pé ní rákà tẹ́lẹ̀ ìfájẹ́rì fún ó ti ẹ̀jẹ̀ pé pípé rẹ̀ ṣe kí ó rọ́ lọ́dà wọn àfọ omi náà kú ṣé tá a máa sọ ní kíni rákà tá ìfàjìrì àbí rákà àtẹ́yí rákà àtẹ́yí ìfàjìrì ó ti pẹ́ lórí context tí a bá fi sọ̀rọ̀ so alẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ó wá dákẹ́ ó sọ kankan náà so eléyìí nìsín súnà kí la máa pè súnà takririya kí mo gbé tàmà àbúrò àná amáyíká táwọn sábẹ́ ń ṣe tó ní ṣe pẹ̀lẹ́ sí tánàbí gbádàmì ìtàwọn sábẹ́ ṣe tó ṣe pé ní ṣe pẹ̀lẹ́ sí tánàbí gbádàmì kí la máa pè kan yẹn jama abẹ́lẹ̀ sọ fún mi sàbẹ́ kan ṣe kankan nísìn nípa ẹ̀sìn anáwó gbá nǹkan yẹn dànù kò wà fún fún ẹ kí la máa pe nǹkan tánà ní gbá dànù níbi ẹ̀sìn ẹ́ bìdà kí lẹ́ pé bìdà àpèjúwe ẹni tó sọ pé owó máa fi gbogbo ọjọ́ ayé òun gba ọwọ́ òun ò ní túnú rárá túnú rárá àsìn kò ní ní sí ọjọ́ kan láìgbà rẹ̀ lásọ o ṣe pé kò ní jẹ sàhóòrò àti ìfọ́ yóò jẹ sàhóòrò yóò lè jẹ kí ni ìfọ́ ṣùgbọ́n tó bá tún ìjọ kejì yóò tún bá ìjọ kẹta yóò bá ìjọ kẹrin yóò gbogbo ọjọ́ ayé rẹ̀ yóò mẹ́gbà rẹ̀ anamsọ̀lá asọ́lá ó kọ̀ dẹ́rù kan ẹ̀ ìgbà tó padà bọ́ قولي فما رأي مع سنتي فليس مني أني تيو باشي سنة لي فليس مني وشرابي أجل أنت أنا في بكني سنة لازم ويشرابي مني أني تيو باشي بي فليس مني أني وشي عربي So, sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam kwa takunu kawulan وقد تكون فعلا وقد تكون تقريرا والتي ورد عن ابي يوسف irú rákàtà alifájìlì tá a sọ yìí anábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá bọ́ fún kókì lẹ́yìn ìgbà tó ń gba yọ ká bí ìṣẹ́jú bí méjìlá mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó ń gba yọ kókì ilé ìsúná kan rí àná ṣùgbọ́n orí ẹni tó kí lẹ́yìn àsùnwá lẹ́yìn bàtà sálámà ó rẹ́ni tó kì í ó dẹ̀ bèrè ìwé eléyìí tó kì í ẹnì yẹn ní rákàtà alifájìrì ó dẹ̀ dákẹ́ súnà kìíní takiriyya asúnà làmàlíyà àwọn ìfìlíyà súnà tó jẹ́ ti ṣẹ́ òun tó ṣe pé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ní ká kí àṣùgbọ́n ara méjì ṣé bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ tàbí lè mú àyà yẹn wá fún wọn náà Qur'an tọ́nà ọba ti ní ẹ kí wọn àṣùbà ẹ̀rá kàméjì tàbí mú àyà yẹn ok tàbí lè mú wá fún wa ibi tá ti ní ẹ kí wọn zuhri ẹ̀rá kàmẹ́rin kò sí kò sáyà yẹn tàbí lè mú wá fún wa ibi tá ti ní ká wọn ìṣá ẹ̀rá kàmẹ́rin ok ìgbà tí ò bá sí pílẹ̀tẹ̀ wá ń kí wọn ìṣá àràkà mẹ́rin tẹ́ ẹ̀ka kéwú jẹ́jẹ́ níbi méjì tó parí ẹ̀ka kéwú jákè níbi méjì tó bẹ̀rẹ̀ ìwọ̀n àṣùbà yín ẹ̀ka kéwú jákè bẹ́ níbi méjèèjì Zuri àtàsírì yín ẹ̀ka kéwú jẹ́jẹ́ níbi gbogbo ẹ̀ bọ́lá ti rí ẹ̀rí tẹ́ fi ń ṣe ń tẹ́ ṣe tí ó dẹ̀ sínú ọkùnrin àmì ẹnu eh, sunna sunna wo ni yẹ asunnatu alifẹyiliya awula amaliya tactical sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam ibẹ̀ láti rí òun ní sọ lẹ́ẹ̀kan ẹni wá sọ yí pé alárùkùnrin á nílò òun òun ó ṣe hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam fahuwa kaza òpùrọ́ ni òpùrọ́ ni igbogbo nílò hadith anabi sallallahu alaihi wasallam láti lè fi ṣe islam fahuwa káfir kí mo pé káfir kéferì ni torí pé ọlọ́run wa anzalna ilayka dhikr litubayyina lin-nasi ma unzila ilayhim wàlàhálàwò yatafakkaru so àkùránì ní ìdí àlàyé kò rẹ̀ sẹ́ni tó lè ṣàlàyé rẹ̀ bí ẹni tí ọlọ́pàá ọba fi ná òun náà ni alábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àlàyé yẹn lẹ̀ ní yóò máa jẹ́ káwọn ọ̀rọ̀ ẹnu yóò máa jẹ́ fìrì iṣẹ́ yóò dẹ̀ máa jẹ́ kí ni takiri àpúrúbà yóò máa jẹ́ kí ni àpúrúwà sọ́dọ̀ bá sọ pé súnà súnà súnà súnà tá discourse sí kò ṣe súnà pé kò ṣe ọ̀rọ̀ yẹn súnà tá discourse súnà ìgbé ìlànà nábì lápapọ̀ sọ́nà bá a sọ́nà àti súnà tó túmọ̀ sí pé kí ni èyí tó ń ṣàlàyé ìrání onítàntìtì súnà ìlànà ànábì lápapọ̀ ìyẹn kó kùránì sínú àti àlàyé then sunna with kini special emphasis ní ọ̀rọ̀ ànábì sọlọ́lá ìṣe ànábì àti kini àti approval ànábì wa Muhammad sọlọ́lá tó ní í ṣe pẹ̀lú kini àwọn eléyìí náà sọ sí ọ̀rọ̀ ẹ̀sìn ká lè ṣe sí kálíkìní náà ló súnà náà kí ni yàtọ̀ tó ń bẹ láàrin asúnà àti alhadith asúnà àti alhadith kí a kára wà lọ́wọ́ ó sọ ìyàtọ̀ tó ń bẹ láàrin súnà àti hadith kí ni yàtọ̀ tó ń bẹ láàrin súnà àti hadith tàbí lè ṣàlàyé fún wa Okay. afaani sunna nti anabi ṣe hadithi jẹ ọ̀rọ̀ rẹ̀ ṣàgbà bẹ àbágbà kí ni yàtọ̀ tó ń bẹ láàrin sunna àti hadith. ẹ́ àmọ́ ẹjá gbìyànjú náà. àfáàní àkọọ́lẹ̀ nípa ìtànàbí sọ àbóṣe àbó approve ló jẹ́ hadith kó wá ló jẹ́ súnà. kí ló jẹ́ súnà? ní súnà ní hadith ṣùgbọ́n súnà kàwùlíyà ò ní hadith ẹgbọ́n kẹta wà sọ súnà hadith súnà lòun náà ìtàkà sọ ní ẹ hadith súnà ara súnà ní ṣàgbọ́n àtàṣàlàyé súnà nísìn aṣọ súnà kàwùlíyà súnà fìrìlíyà àbí àmàlẹ́ àti súnà tẹ̀kìrìrìyà afọwọ́ sọ fún wa pé hadith yóò súnà kàwùlíyà òun àbí ṣe àgbàwọlé àwọn àgbàwọlé náà mẹ́kọ́ tún náwọ́ Now, Afa ni alisọ pé hadith ìkẹta ń gbára tí ọlá sára ó lè wọ authentic ó lè mọ authentic ṣùgbọ́n súnà mú authentic náà tọ́mà ló gbólóhùn hadith ìzákùnlá tọ́mà ló gbólóhùn hadith a lè lo ìgbésùn kìíní súnà ṣùgbọ́n tọ́mà ní káwò lẹ́nu náà hadith kí ló jẹ́ hadith ẹ́ ọ̀rọ̀ tó ìpìlẹ̀ ọ̀rọ̀ ní súnà táwọn aṣọ káwò on the surface àdìkìíní súnà kọ̀ọ̀lìyà oníkìní hadith alówọ́ nínú hadith anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n bẹ̀yẹ pé wọ́n máa ń lò wọ́n láti lè fi túra wọn torí ẹni sàlẹ̀ sọ pé kí ni kéèsì àwọn mẹ́ta tí ó ṣẹlẹ̀ yẹ abẹ́ni tí anabi sallallahu torí tó kírun tana ṣe kiri tó dákẹ́ lórí irú yẹn ta ní àbúrò àrí alùwà nínú hadith kàìtà ìmọ̀ sọ́kọ̀ ẹ̀ alùwà nínú kiri hadith sọlọ́fẹ́ kún wá ní alhadith hadith huwa ma nusiba ila nabi sallallahu alaihi wasallam min qawli aw fi'lin aw taqririn aw sifatin خلقية أو خلقية إطلاق الصورة نبوة محمد صلى الله عليه وسلم ìpàdé sọ ó lè jọrọ àbí tàbísọ́nà sọ́lá sọ́lá ipò ṣe àti ìṣe rẹ̀ àwọ̀tẹ̀kìrìrì àbí àpúbà rẹ̀ àwọ̀ sífàtì àbí ìròyìn kan khalqiyya tó jẹ́ ti ẹ̀dá rẹ̀ lápèjúwe sí wọn ní àdúgbò Muhammad sallallahu alaihi wasallam tẹ jáde láyé ni àwọn ohun tó ń bẹ lórí rẹ̀ ewu ewu tó ń bẹ lórí ẹ̀ ọwà kan tẹ́wù ó dẹ̀ kú ní àdé age of kìíní sixty three ṣùgbọ́n ẹ̀ lè ka ewu tó ń bẹ lórí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam olùjẹ́gbẹ́ tí ẹ̀ka wà lóun lálàá wọ́n á rí nǹkan rí àfa kan lójú oorun orúkọ rẹ̀ funfun irúrí rẹ̀ funfun wọ́n á sọ fún pé ànábì wọn sọlọ́lá àṣẹlá àti ẹ̀sìn máa ń gbọ́rọ̀ ara bẹ́ẹ̀ pé mo rá ànábì lójú oorun kára ànábì lójú oorun nǹkan tó ṣe pé ó rọrùn ni ànímsọ́lá àṣẹlá ní ilẹ̀ ṣọ ìtọ́nà láyà tàbá sẹ́lù mi ṣètọ́nù báwọ̀ mi ó lè gba àwẹ̀ ní ọ̀nà pọ̀sùlù ṣùgbọ́n àwẹ̀ ní Muhammad sọ̀nàlá ṣètọ́ kò lè gbé àwọ̀ mi wọ̀ kò ṣe pé àwọ̀ ànábì kankan ṣètọ́ ní ó wà fi àpíẹ̀ sí yàn ànábì nípa ilẹ̀ ṣètọ́ náà láyà tẹ́fọ́ sọ́lù ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹlòmíì àlùjànnú lè gbé àwọ̀ ẹnibọ̀dì wọ̀ a ti gbọ́ pé èèyàn kan ó kú ní Ọ̀ṣun bí wọ́n rí ní níbo ní Kánò wà láì mórí ni mórí ni ṣètọ́nù gbé àwọ̀ rẹ̀ wọ̀ láti lè fi mislead ẹ̀yìn tẹ́ ẹ̀mọ́ ni ṣùgbọ́n ṣètọ́nù lè àbí ẹni sùúrù Ànábì sallallahu alaihi ṣètọ́nù lè àbí ẹni ní súra nàbí sọlá ṣùgbọ́n lè gbé súra mi wá láti sọ pé mi là nàbí sẹ́ni tí o bá bẹ́ sí yé tí o ti kà ń pa síra nàbí sọlá yóò wá kọ́ fún lèmi àgbẹ̀ à nàbí yọ sí mi pé kí ló mọ̀ kí o wọ́n nàbí yọ sí mi pé ọtí mímu ó ti dà láàrin rírun kí la fẹ́ lù bí báyìí ó ní pé sífà kàlùkìyà àdẹ́gbọ́n Muhammad sọ̀rọ̀ ìwú orí rẹ̀ tó bá ń kàwé adóòfẹ́ lórí 20 lọ ana sọ̀rọ̀ di aláwa ni oróyìn ànábì sọ̀rọ̀ bá asálà báyìí àwòkùnkìyà àbí ìwà báyìí lànà sọ̀rọ̀ bá asálà báyìí ìwà rẹ̀ وكان أجود ما يكون في رمضان كان أجود الناس بخير أنا الذي تريد مؤمني ها ibi táwọn ibi tọrẹ dé wọn ló tọrẹ ní kí ni atẹ́gùn tó ń fẹ́ tó ń tutù táwọn èèyàn ń gbádùn lọ bí wọ́n ṣe ń gbádùn atẹ́gùn tó ń tutù tó ń fẹ́ táwọn gbádùn atẹ́gùn yẹn dáadáa káàdé lára atẹ́gùn yẹn anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ń tọrẹ jù bẹ́ẹ̀ lọ ìwà nìyẹn anábì sallallahu alaihi wasallam wọn ní laysa bifahish kò ń ṣe ní tí máa sọ̀sọ̀ kù sọ wala mutafahish kò ń ṣe ní tó ṣe pé ó máa ń ṣe nígbà Muhammad sallallahu alaihi wasallam ara ìwà rẹ̀ nìyẹn tó ṣe pé tá a bá ka al-adabu al-mufrad ààrì kiri ìwà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó pàtàkì kí mùsùlùmí kó máa karọ́ àwọn tíra báyìí àbí kitabul adab nínú Sahih Bukhari àtàwọn tíra bí bẹ́ẹ̀ tó ṣe pé ó ń sọ ìwà nígbà Muhammad sallallahu tó yẹ káwa mùsùlùmí kakọ́ lára rẹ̀ nìyẹn sọlẹ́ yìí nísìnyí sífà kòkìyà òní sífà kòkìyà bẹ gbogbo ẹ jẹmọ mi tá n lọ ni pé kí ni wọn pè wọn ní hadith wọn pè ní kíni hadith dẹ́n gbogbo ẹ yàtọ̀ sí pé báwọn mi ṣe rí ó jẹ́ nísìnyí wọn pè ní kíni sunna wọn pè ní sunna àwọn kan wọ́n ń takò súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọn lè takò ṣùgbọ́n wọ́n ṣe kí ni wọ́n ń takò ṣùgbọ́n wọn lè takò ìtumọ̀ rẹ̀ ni wípé ntí ò yẹ takò tó yẹ pé atakò rẹ̀ ni orí kú ni fún wọn òní wọ́n ṣe ntí ó ba àlìkìyà wọn jẹ́ òní wọ́n ṣe ṣùgbọ́n látara pé wọ́n ti ní ìròyìn burúkú atẹ́gùn kátẹ́gùn ti fẹ́ sí wọn lára ó jẹ́ ká máa sọ̀sọ̀kúsọ nípa súnà níwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam a ti fi rinlẹ̀ pé kò sí bá ṣe fẹ́ ṣe ìsìláàmù láì ní súnà kò pọ́sibù kò pọ́sibù ló jẹ́ pé anábì sọ fáwọn sàábẹ́ sallallahu alayhi wa sallam wa radiyallahu فإن ما حرم رسول الله مثل ما حرم الله إنتو تشعر ما صنوك حرام وسيا طلعي يا تنتي والله ما صنوك حرام ككنان عبد الله بن مسعود رضي الله عنه قم صنوك wípé ìpọ́lọ́wọ́n bá ṣẹ́bi lé àwọn tó ṣe wípé wọ́n fi ogún àti sàwọn obìnrin tó ń fi ogún àtàwọn tó ṣe pé wọ́n máa ń fá ìwọ̀n ojú wọn àtàwọn tó ṣe wípé wọ́n ṣe wáṣù òun náà ní kí a máa kọ́ bí ìlànà ẹni tó ti kọ́ fún ìyẹn lọ́nà ṣùgbọ́n wọ mùsùlùmí ní àsìkò tí àgbọ́yé rẹ̀ wà wà ní wíwú tí ó máa padà ní ìhù ọgbọ̀rọ̀ sí ìhù náà wà tí àbúlẹ̀ bí mọ̀sùlùmí ní àníṣọ́ wá ẹgbẹ́ ọlọ́run bá sọ mẹ́yìn ó ṣe ẹbí lára tá máa ṣe arábìnrin kan tó ń pè ní òkú yàkó wọ́n ní ìrẹ́ àbúlẹ̀ bí mọ̀sùlùmí wọ́n ka alukur'ani láti ìpìlẹ̀ lópin ní ìrírí tọ́nà ọba ti sọ ní ìrírí tọ́nà ọba ti sọ tó sọ yẹ abdullahi musawo ni wọ́n sọ fún pé kí ẹ̀kúntì kàrà àti yìí tó bá ka fọ́kọ́dù ọjà yìí tó ti rí tó ẹ̀kọ́ kakùrá láti bẹ̀rẹ̀ lópin o àwọn òjìrì kó kàn ṣàkíyèsí ògbọ́tọ́lọ̀ ọba sọ pé kí ni wọ́n máa àti àkùnmọ́rù rẹ̀ súúrù àwòrò wọ́n máa ní àkùnmọ́rù àánú fọ́ọ̀rù fọ́ǹtọ̀rù ìtànà gbà wọn fún ẹ̀dá tó bá ní ẹ̀jìnà sí ẹ̀jìnà sí ìgbà olóbìnrin wa juwọ́ lẹ̀ ìgbégi tó bẹ̀rù àkùnmọ́ àánú torí pé ọlọ́run bá ní wọn anzalna ilayka dhikr litubayyina linnas ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun àzíkù ni a sọ kalẹ̀ fúnra ànábì nítorí kò lè máa ṣàlàyé fáwọn èèyàn ètí ọlọ́run bá sọ kalẹ̀ fún wọn bákan náà nítorí kan ní bàá rú sí àlàyé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ó kò jàǹtìrẹ́rẹ́ bẹ́ẹ̀ bá ṣe dún ní mánàbí sí sọ̀rọ̀láṣà ni ó fi máa láyé Al-Qur'an ló jẹ́ pé àwọn bí Abubakar rúmà radiyallahu anhu àwọn àfáàgbà nínú Islam tó dún ní mánàbí sọ̀rọ̀láṣà dáadáa wọ́n dún ní mánàbí sallallahu alaihi wasallam dáadáa ló jẹ́ pé lára àwọn tán ní má jùlọ nínú umma anabiwa muhammad sallallahu alaihi wa sallam abubakar number one umar number two usman number three ali number four ìmọ̀ àwọn yìí ń dùn ìmọ̀ àwọn Abu Huraira lọ ó kàn jẹ́ pé kí ni àwọn yẹn wọ́n pẹ́ ní ayé oyè yìí sọ ṣùgbọ́n nǹkan tó yẹ kí wọ́n sọ fún wa àwọn sàábẹ́bì náà wà níbẹ̀ nígbà tí ànábì ń sọ fún wa àwọn sàábẹ́ yẹn àwọn náà ni wọ́n darí ìtẹ̀ fún àwọn sàábẹ́bì tí wọ́n sì ń bẹ̀ sọ̀rọ̀ mi yá lóye torí pé tánàbì sọ fún wọn ó ní lè àṣà àìdí alùpàá ìgbà. ẹni tó bá wítẹ́sì ní ẹmọ́ fìmọ̀ sáwọ́ ẹ̀tì nípa rẹ̀ fún àwọn tí ó wà ẹ̀kọ́ ìsìláàmù ètò bá náà fi kọ́ ẹlòmí ó lè jẹ́ pé pátánà bí sọ̀rọ̀ bí àwọn sàbí bí ọgọ́rùn àbí sàbí bí fífítì náà mẹ́rin okùn àwọn tó ń bẹ̀rẹ̀ àwọn náà ṣe kí ni wọ́n pọ̀ nínú àwọn sàábí ẹgbẹ́ rẹ̀ ni àbí nínú àwọn atalirun sọlọ jẹ́ pé ẹ̀kọ́ tí ìyàwó Aisha tó fi kọ́ àwọn sàábí púpọ̀ ẹ̀kọ́ tí ìyàwó Aisha fi kọ́ àwọn tàbírùn púpọ̀ àwọn sàábí àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá wípẹ́sì tó kọ́ àdàbọ̀ sallallahu alaihi wasallam ṣé wọ́n lè sọ pé qala rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́mọ bá sọ báyìí báyìí wọn àbẹ̀ síbẹ̀ gbà tó ń sọ wọ́n gbọ́ lẹ́nu sàábẹ́ tó ń bẹ́ ń bẹ́ ṣùgbọ́n gbà táwọn fẹ́ tàrẹ́ǹtì ẹ̀ fún tábìlì àpèjúwe wọ́n ní kíni qala rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́mọ bá sọ báyìí ṣọ́rọ̀ tí mo sọ yìí ó kílẹ̀ àbí ó kílẹ̀ ìbéèrè yẹn kílẹ̀ sàábé àmì sọ̀lá àmọ̀túnmọ̀ sàábé ta ló ń jẹ́ sàábé ètò ìdíkà sọ̀rọ̀ lórí náà kálọ́ sọ fún wa àfáàní sàábé lẹni tó rí ànábì sọ̀lá lọ́wọ́ sọ àbújá lè náà rá ànábì sọ̀lá àbújá tó nígbàgbọ́ lórí rẹ̀ ẹni tó bá nígbàgbọ́ ní wàhálà sọ̀lá àṣálá tó wá padà ṣe nígbà kọ́ tó padà kúrò ní islam ṣé sàbí lòun náà ẹ́ tó kú sórí ẹ̀ náà gbólóhùn ẹni tó rí ànábì sọ̀lá àṣálá mi ẹ̀kọ́ kú dáadáa ẹni tó bá já fọ́jú kọ́ tí ò rí ànábì torí náà a sọ pé kí as-sahabi huwa man laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam wa amana bihi ومات عليه وإن سبق موته ردته ẹni tó ṣe pé ó mìtì ànábì ó pàdé ànábì sọláàsì tó ráwọn kan bẹ wọ́n ń bẹ lásìkò ànábì ṣùgbọ́n wọ́n pàdé rẹ̀ sọlọ́lá sọlọ́lá àwọn yìí wọ́n sábà máa ń pè wọ́n ní kí ni àwọn mọ̀kátọ̀rọ̀ múlù kí ni kò wá mọ̀kátọ̀rọ̀ múlù ẹgbẹ́ kí n wọ́n bẹ láyé ànábì ṣùgbọ́n wọn bí ti ànábì ṣe tó tẹ̀wọ̀n òun ni arákùnrin kan tí wọ́n pè ní amúrú bin sálìmà amúrú bin sálìmà ẹni kò pàtíkà ànábì báyìí ṣùgbọ́n ń bẹ láyé lásìkò anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n bàbá tó bí lọ́mọ àti àwọn èèyàn wọn mí wọ́n lọ pàdé anábùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n dẹ̀ gba ìsìlámù ṣùgbọ́n máa yọ pàdé anábùwà sallallahu alaihi wa sallam ṣùgbọ́n mo ṣe kí ó gba ìsìlámù in fact àwọn sàábé tá máa ń gba àdúgbò wọn kọjá ọ̀dọ̀ wọn lòun ti kọ́ Kùránì suwaju nka baba rẹ̀ gan tó ọmọra ni ṣé pàtàkì ní sọ láàṣírà sọ yí pé ẹjẹ kẹni tó mọ kéwù jù láàrin tó mọ kùránì jù láàrin yìí máa lídìí yìí ó ní láàrin ara wọn wọn rẹ tó mọ kùránì tó wọn wá ọdún wo lè dúdú ọmọ ọdún méje nígbà yẹn ọ̀bí ọmọ ọdún méje oníjọ́ kan ló wá ń kí wọn tí ìfòrò wọn hàn níta obìnrin kan tó ń bẹ ní sáfù lẹ́yìn wà ní aláàbòkọ tó máa ná ìsìtàkọ̀ ẹ̀yìn kù ẹ bá bó fòrò ìmọ̀ọ́mù wa àsìkò sọ fún mi ṣe kéré nígbà yẹn kí láfẹ́ ló gbé lẹ́yìn pé ẹni yóò pàdé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní ìtò tẹ́wọ̀n ṣùgbọ́n bàbá rẹ̀ ní kíni wọ́n pàdé ànábì sallallahu alaihi wasallam ṣẹ́ta lẹ́pẹ̀ sàbẹ́ ó gbọ́rọ̀ pàdé ànábì sallallahu alaihi wasallam afọ́jú ní àbọ̀ni tó rí rẹ̀ ó lè gbọ́rọ̀ nígbàgbọ́ nínú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ tí ó bá nígbàgbọ́ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ààrẹ ní sàbẹ́ láàfin lẹ́pẹ̀ abu sallallahu alaihi wasallam then wọ́n gbọ́dọ̀ kú lórí ìgbàgbọ́ yẹn sọlọ jẹ́ pé ẹni tí ó amúnáfìkì agbe munafiki ní sàábé munafiki tó kó pẹ̀lú anamsọ lọ́wọ́ sálám ó dẹ̀ ló ń gbà lórí ahọ́n ṣùgbọ́n ní ọkàn kò ṣe kí ni ó gbà falẹ́ ìsọ̀bí sàábì ó ń ṣe sàábé munafiki ó kì í ṣe sàábé sọlọ jẹ́ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni ká ní abdullahi bin ubay bin salul rasul munafiki olórí àwọn munafiki ibi kan lára àwọn sàábí alayhi sallallahu alayhi wa sallam eh, eh. abdullahi bin ubay bin salul ló kìí ṣe kí ó ṣe sàábé munafiki lásìkò anabi sallallahu alayhi wa sallam torí bá ara wọn tán sọsọkúsọ nípa sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam fi ọpọlọ wọn bá dàbò wọ́n ní kíni ẹ ṣèbí àwọn sàábé ni mùnáfíkì pé ó bẹ́ láàrin àwọn sàábé ohun mùnáfíkì ó sì láàrin àwọn sàábé ó ní mùnáfíkì ń bẹ láàrin àwọn tí wọ́n ń jòkó pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú wá ní nọ́mbà àwọn mùnáfíkì yẹn àwọn olùwọ́mọ̀ nínú wọn o ìbéèrè tábìlì lọ́wọ́ ẹni tó sọ pé kí àwọn olùgbàgbọ́ náà àdìsí torí pé kí ni àwọn mùnáfíkì bẹ láàrin àwọn sàábí anẹ́sọ̀ fàṣà àkọ́kọ́ kò sí mùnáfíkì náà sàábí ẹ̀kejì ni pé àwọn tó ń jòkó pẹ̀lú anẹ́sọ̀ lásán tí mùnáfíkì bẹ láàrin wọn mélòó mú wọn ṣe wọ́n láǹfààní dárúkọ àwọn mùnáfíkì yẹn àwọn awòmí tí ìgbàgbọ́ ti bá nìyẹn tó bá ní àbúrò rẹ̀ ń lára àwọn mùnáfíkì ẹ̀rí ẹ̀ tó ń lè yanu gbàgà tó pé ẹ̀kan tó jókòó pẹ̀lú anẹ́sọ̀ aláàsálá ní mùnáfíkì ó gbọ́dọ̀ fún wa ní ẹ̀rí láti inú alfur'an àti sunna tó ní Abu Hurairah mùnáfíkì rí àbí tó sọ pé kí ni Anas bin Malik mùnáfíkì àbí tó sọ pé Jabir bin Abdullah mùnáfíkì rí tó bá rí mú wa fa anta mahjuj ó ti wà ní fídẹ́ẹ̀tì torí pé tọ́lọ́ ọba sọ pé wọ́n sábì kúnà awọlúnà nínú muhajirina wal ansar walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu وعد لهم جنات تجري تحت الانهار خالدين فيها هاي بكون nítorọ̀mọ̀ bá sọ nípa àwọn tí wọ́n jẹ́ ìṣáájú nìyẹn so ẹni bá pè kan nu wọn ní mùnáfìkì ló gbọ́dọ̀ mú ẹ̀rí wá ipe lágbájá ọmọ alágbájá mùnáfìkì ni a ní Abdullahi bin Ubay bin Salul mùnáfìkì ni pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí láti ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam débi pé ńgbà tó kú tí ọmọ rẹ̀ tó ní kánábì kírun sí i lára ànábì ọmọ tẹ́kìtì tó ní kó mọ́ kírun sí i lára bó tẹ̀ jẹ́ pé irun òun òwúlò ṣùgbọ́n ní fífi ìsìláàmù hàn sáwọn èèyàn ni owó rẹ̀ rí àyà tó ní kó má kí mú sí i lára ànábì wà lọ kí mú sí i lára ọlọ́wà rẹ̀ sọ pé kí ni wọ́n látò sọ́lé ala ahadin mímú máa ta abàdà ni wọ́n bẹ̀ wọ́n mọ́ owó rọ̀ kí sí wọn bẹ́ẹ̀ lára wọn. wọn àní ànábì sọ lásán sọ pé ó ń bẹ lára àwọn èèyàn ní eight national monafic country mùnáfíkì méjìlá mélòó ni gbogbo nǹkan wọn sáré ànábì jáde láyé nǹkan wọn sáré tó one hundred twenty thousand sọtàwọn aréèyàn méjìlá ẹ tó jẹ́ mùnáfíkì òun láti kọ̀ndẹ́mù gbogbo one twenty thousand a rí pé ẹni tó sọ wẹlé yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àjà àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni sọ ló fi ṣàwùjọ àwọn tí ànábì sallallahu alaihi wasallam tí ó pè ní mùnáfíkì aṣáàhìdì ó ní pé súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe tá a máa ń takò bóyá súnà kàwélíyà ni àmàlíyà ni tẹkẹrẹríyà ni kò ń ṣe tá a máa ń takò agbọ́dọ̀ dúró ju sẹ́lẹ̀ fún mi agbọ́dọ̀ dúró ju sẹ́lẹ̀ mi agbọ́dọ̀ tẹ̀lé àlàyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ló ń wo ní tẹ̀lé àlàyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam fọwọ́ káfíru kẹfìrí torí pé ẹni yẹn takò rọlọ́wọ́ bá ní tó ní òun gbé anábí sallallahu alayhi wa sallam òun sọ alukurani òun sọ kalẹ̀ nítorí kó lè máa ṣàlàyé àlàyé yẹn olóhùn ògbà bẹni ọlọ́run bá subhanahu wa ta'ala sọ ibé wòye tó ti rúhu dáadàdù tẹ bá tẹ̀lé ẹ̀ẹ́mánà àwọn afọ́ni usul al-fiqh ọmọ sábà ń pè kìíní kan ní mafhumul mukhalafa àti wòye tó ti rúhu dáadàdù tẹ bá tẹ̀lé ẹ̀ẹ́mánà wòye lọ́n tó ti rúhu tẹ bá tẹ̀lé ẹ̀ẹ́sùn ọlọ́run bá ní mẹ́yìn tẹ̀lé rasul fọ̀kọ̀tà tó àlá èyí tó bá ń tẹ̀lé òjíṣẹ́ ó ti tẹ̀lé ọlọ́run bá subhanahu wa ta'ala àyíbẹ̀ kọ́ ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá jẹ́ ká mọ orin láàrin wa ó jẹ́ kí a mọ ipò anabuwa muhammad sallallahu alaihi wasallam láàrin wa ọlọ́run bá sọ fún wa القرآن يقول من يشاقك الرسول من ar ما تبين ba'di ma tabayyana lahu al-huda ẹni tó máa takò òjíṣẹ́ lẹ́yìn bá ti tó yẹ kó tẹ̀lé ní ọ̀nà àmà ti yẹ sí wa yattabi ghayra sabilil mu'minin wọ́n lọ ń tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà àwọn mùmìnì tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fún wọn ọlọ́wọ́n bá ní wọ́lì ìmátawọ́là ìtòmú yẹn àdáadáa ونسله جهنم عصصنا جهنم وساءت مصيرا ọlọ́ni àtìbọ̀tán burúkú lélẹ̀ àtìbọ̀tán burúkú òlélẹ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ àwọn ayé alukur'an tó jẹ́ ká mọ̀ wà nẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa ṣùgbọ́n àkọ́ṣe ni rárá àwọn onítẹ̀ lálàyé àrẹ́bù sallallahu alaihi wa kí ló dé wọ́n nítorí pé kí ni àwọn mùnáfíkì ń bẹ nítorí kí ni nítorí wípé ó pọ́sibù kan ṣe mistake nígbà tí wọ́n tẹ pọ́pọ́ àwọn àlàyé yẹn kalẹ̀ ṣùgbọ́n miskin ti gbà wípé alukur'ani kankan fún rẹ̀ àwọn tí wọ́n rìpọ́ọ̀tù àlàyé alukur'ani náà náà rìpọ́ọ̀tù kur'ani àbáwọn òun ni wọ́n ní wọ́n kọ alukur'ani kalẹ̀ àwọn tá a ní àwọn sọ̀hábà sọ ẹni tó lọ́pọ̀ nígbà àdíìsì àwọn sàábẹ́ ẹ̀ẹ́tọ́kọ̀ látọ̀rọ̀ àmẹ́tọ̀ aláàsálàm ó dẹ̀ fẹ́ gba kùránì táwọn sàábẹ́ mú wá látọ̀dọ̀ àmẹ́wà Muhammad sallallahu alaihi wa àrígbẹ́ ni yóò gbádùn ó gbà kan ó gbà kejì dànù ó nítorí pé kìíní possibility pé wọ́n ṣe mistake munafiki ó mẹ́ láàrin àwọn sàábà possibility pé wọ́n parọ́ mọ́ náà mi bẹ́ẹ̀ Quran wọn kọ́ ṣe méjì same set of people náà so ẹlẹ́mìíràn ní àwọn tákọ́ kalẹ̀ alimami Bukhari alimami Muslim kí ni káàkù tó ń bẹ láàrin ànábi sallallahu alayhi wa sallam àti alimami Bukhari wọ́n imam Bukhari ni kẹ́lú yá 94 ìjìlá ó kú 56 or so that is like nǹkan 184. Like hundred and eighty four Muhammad sallallahu alayhi wa sallam òní wọ́n bí al-Imam Bukhari ayébẹ̀kọ́ ni ìkánú àwọn èèyàn jẹ́ ṣùgbọ́n lárúbáwá lò wọ́n ní àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ before Bukhari kí làwọn fi ṣe sí torí ẹni ká gba sẹ́yìn Bukhari sẹ́yìn Bukhari gbọ́n sí àwọn mùsùlùmí tó ń bẹ before kí Bukhari tó kọ tírà rẹ̀ kí làwọn fi ṣe sí ẹni tí nǹkan ò bá yá ní àwòtán lè mú tó sọ ẹ̀ kí ló fi ṣe sí kí Bukhari tó kọ́ báyìí sẹ́yìn rẹ̀ àbí kí muslim tó compile sahih rẹ̀ èsì fún yẹn ni wípé kò sí àdíìsì tí Bukhari dágbà wá tó ikú nìkan ló wá dàgbà wá tẹ́bára àdíìsì kan sahih Bukhari ìsìlá kò sí pé ó gbà á látọ̀dọ̀ àfáà rẹ̀ alimam Ahmad àbí kó gbà á látọ̀dọ̀ àfáà rẹ̀ ní Abdullahi bin Zubair al àbí kó gbà àbí kó gbà ó gbà á látọ̀dọ̀ àwọn kan tó ṣe páwọn yẹn náà ní wọ́n ní tíra táwọn náà kọ kalẹ̀ Imam Bukhari sì kò bá Imam Malik láyé Imam Malik ṣe ní wọ́n ní tíra olùkọ́ tó jẹ́ pé Sheikh Zaybun tẹ́yìn àràmọ́ ọ̀gáwù ta'ala nínú Minhaj Sunnah wọ́n ní tọ́lọ́ ọ̀pọ̀ bá dá Bukhari tí ó dẹ̀ dá Muslim kó afẹ́tì ẹ̀sìn wa kó afẹ́tì ẹ̀sìn wa gbogbo tó ń bẹ́ẹ̀ mú tíra wọn ìtàwọn àfa àwọn àwọn àfa àfa àwọn tí wọ́n ti tí wọ́n ti gbà wá tán ti kọ́ kalẹ̀ Bukhari náà kàn kó jọ kó jọ sínú títí ẹ̀mí so ìyẹn á ń sà pé kí ni àwọn tẹ́síwájú Bukhari fi ń ṣẹ̀sìn question ẹni tí o understand Islam tọ́lọ̀ ọ̀bọ̀ ò bá dá Bukhari tí ò dá Muslim kò affect your àdísì tó bẹ̀rù sọ́yọ́ Bukhari gbogbo àdísì tó mẹ́nu sọ Bukhari ó ń bẹnu tíra tó ṣíwájú ẹ̀ ẹmọ yà àdísì tó mẹ́nu musa di mama ahmadu about thirty thousand àdísì gbogbo àdísì Bukhari ní four thousand plus ní tàbá ṣe pẹ̀lú àwọn ìtàlì píìtì ọ̀rọ̀ àwọn ní ẹwọ̀n lórí seven thousand plus ẹwọ́n ló àwọn ọlọ́run àdísì thirty thousand àti ṣọ́ra ẹni wọ̀nyí ni wọ́n fẹ́ dẹ́sí wọn rú òun náà fi ń tako àwọn ẹ̀yẹ torí pé wọ́n tó ń tako Bukhari tó ń tako Muslim tó ń tako Tirmidhi pẹ̀lú gbogbo ìyẹn táwọn ẹni wọ̀nyí ṣe the same person máa máa kọ́ ti Aristotle Aristotle wá before Anabi sallallahu alaihi wasallam Aristotle ó wá before Anabi Isa alayhi salatu wassalam ṣùgbọ́n yóò sọ pé kí ni Aristotle sọ báyìí àkọ́kọ́ ni pé Aristotle tó ń kóòtù yẹn ní fún wa ń tíra rẹ̀ kí ni ṣé ní tíra yẹn ẹ lè rí wọ́n kàn kọ́ tíra kankan lẹ̀ pé Aristotle yìí ó kọ ìwé yìí o wọ́n náà dẹ̀ rí ó àwọn olùkọ́ alátọ́dà Aristotle kò sì ṣe ẹni tó bá jẹ́ student of history wọ́n á ní Herodotus òní father of history ṣéènì tó lédi sí ibi ìwé ẹ̀rọ ló tọ́ sí dá ẹ jẹ́ ká rí ṣéènì yẹn ẹ lè rí but nísìn ohun tààrí kù tọ́bàrí ìtàn tí tọ́bàrí bá ń wá ní history tó ṣẹlẹ̀ yóò kó ṣe kí yóò kó ti ṣéènì yẹn láti lè fi mọ̀ṣọ́ authentic àbí kó wọ authentic kò sí ẹbí ìwé Aristotle kò sínú ìwé àbíbí ọ̀rọ̀ Socrates o ẹ lè rí yẹn níbi ọ̀rọ̀ tọmọsọmọ ẹ lè rí nínú ìwé kílórúkọ ẹ ìwé àwọn oríṣiríṣi inú àwọn tẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀ kalẹ̀ Charles Darwin ẹ lè rí ó kọ́ kalẹ̀ ó kọ́ kalẹ̀ òun dẹ̀ lọ ẹ lè rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọ̀tọ̀ lọ ṣùgbọ́n ẹ̀ eh, takọ̀ àwọn ìwé yẹn tí ò ní ṣe àwọn ìwé tó ní ṣe of transmitters tẹ́lá sísọ ẹ̀ Bukhari sí ẹ̀ mọ̀gbọ́ hadasana hadasana ayébẹ̀kọ́ tẹ́lẹ̀ trains òkè ni yìí àwọn afá tó wọ́n ṣe taraji wọ́n ti sọ biography ìkọ̀ọ̀kan náà wọn reporters ẹ̀ tí wọ́n fi lè verify iṣẹ́ àdìsí lálàáfíà ní ọ̀rọ̀ àlàáfíà wọ́n kó ṣe nìkalẹ̀ ìwé ẹ̀ lẹ́wà lójú lé àwọn ìwé yìí lẹ́ṣẹ̀kẹ́ni lẹ́ńgbọ́kùtì ẹlòmí anything tó bá ní í ṣe pẹ̀lú islam ni yóò tako ṣùgbọ́n yóò gba nǹkan tó bá sọ ní west america britain yóò bẹ̀rù nígbà tó ṣe pé kí ni wọ́n àyè láti sẹ́wọ̀n àwọn táwọn sọ ìyàwó eléyìí wọ́n sick irinṣẹ́ àwọn òyìnbó tí wọ́n ní orientalist abẹ́dà islam ni kò sí ẹ̀sìn tó ṣe yí pé ó rí àmójútó àti

ó lè máa gbọ̀ǹkà yẹn gbọ́ bàbá tó pọ̀ ń lọ́wọ́ bá bàbá yẹn láyé o ó máa gbà tó sọ bẹ́ẹ̀ lè ní ṣèkì fún kẹyìn o kan sọ fún ní àsìkò áàjì ó ní tó bí ọdún bíi ó ti fẹ́ fi ọdún mẹ́wàá sí ẹnì wa ló mú gbàdísì bọ́ gbà máa ìgbà Abbas al orí bí ah, opportunity láti yí ti ẹ̀yẹ ẹjẹ́ wọ́n bí mú Abbas mohamed akọ́ọ̀dì yẹn alóúnjẹ́bẹ̀ ó ní lára àwọn òdàbà ní Egypt òní that is lára àwọn literary men ní Egypt ó ní àwọn bí mú ṣe ẹ ti mí ti ẹ̀rí ní rárá ó sì bẹ̀ láyé nìsín ó ní rárá wọ́n lẹ ti rí ọ̀rọ̀ ẹ̀ tẹ̀ ń sọ ń kọ tíra tó kọ ṣé ìwò ló ń bẹ láàrin yìí àti kìíní ẹsẹ̀ fi lè gba ìyẹn ṣe bẹ́ẹ̀ kan rí ẹ̀kàn ká lè lu ẹ̀lẹ́ ń sọ. jọmọ ẹ wo sọyí Bukhari ní ṣéyìn tẹ ìtọ́dọ̀ Bukhari ó gbá ẹ̀ lọ́nà Abbas mahmood akọ́ọ̀dù ní ó kọ́ tiẹ̀ ó gbà yìí sọyí rí pé àwọn ẹ̀yẹ yìí làákàyè wọn ni wọ́n kàn lórí tó bá bá làákàyè wọn mú òun ni wọ́n ṣe kéde lágbára lé ẹlòmíà ní ẹmọ ọ̀nà àdìsí ìtako làákàyè question mi tún ni pé làákàyè ta ni ṣé títí àdìtẹ̀lẹ̀ wọ́n ní làákàyè náà ní làákàyè àdìsí yìí sì tó sọ yìí kò tako làákàyè tẹ̀lẹ̀ ó lè tako làákàyè títí ẹ̀ kò rẹ̀ sí tó fa torí pé làákàyè ẹ̀ nìyí ó gọ̀ fa olójẹ́ kí ó takò làákàyè làákàyè wa tá à ń sọ yìí sí kò rí bákan náà ọmọ kéékèèké ń sin ọmọ ọdún márùn-ún ibi tí làákàyè ti ń ṣiṣẹ́ lọ́kọ́ ni làákàyè àgbàlagbà ṣiṣẹ́ lọ ẹgbẹ́ kọ́ ni ṣùgbọ́n wọ́n ní kankan takò làákàyè òun náà fẹ́ fi ṣe ìkẹ́wọ́ láti lè máa fi gbá súnà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam torí náà jẹ̀mọ́ súnà náà sọ̀lá àṣọ́lá ìta gbọ́dọ̀ dúró tì mí òun ní ìlànà òun ní ọ̀nà àbáyọ àrẹ́sọ̀lá àṣọ́lá ó ní kullu ummati yadkhulu aljanna illa man aba gbogbo ìjọ mi ló wà aljanna àfẹni tí ó bá kọ̀ lókun tí ó fẹ́ wà lè jẹ́nà sàrẹ́sọ̀lá asálàm wọ́n bèèrè ẹ̀kú ọmọ ní àbá tàwálẹ̀ ní tí ò ní fẹ́ wà lè jẹ́nà ànábì ní man àtọ̀ àárín ẹni tó bá tẹ̀lé mi dákàlẹ̀ jẹ́nà yóò wà lè jẹ́nà wọ́n man asọ́ ẹni tó bá lóhun tẹ̀lé mi ọkọ̀tà àbá irú èèyàn bẹ́ẹ̀ kò ní ẹni tí ó ti kọ̀ láti wà Janna so ẹni tó bá ní làákàyè tó rẹ̀ jẹ́ni tó pọ́n tó ní wisdom yóò mọ̀ gbogbo olè ṣe Islam láì tẹ̀lé sunnah níbo wa Muhammad sallallahu alaihi wa sallam so agbọ́dọ̀ jẹ́ni tí ó fọ́ọ̀lù fún àwọn tó fọpọlọ tí ó gbádùn tó fi gbá kìnnìdánù ẹlòmíà ní àdísì tó wà mùtàwátìr torí pé kùránì wà mùtàwátìr ọ̀gọ̀rọ̀ ló bá àkùránì wa latodogoro latodogoro látọ̀dọ̀ ọ̀gọ̀rọ̀ lórí àwọn àfikún gbọ́ ṣùgbọ́n àdísì àmì tó bá bá làákà ìwà mú bẹ́ẹ̀ tó bá ti takò làákà yìí àníbà àdísì ànábì tó lálàáfíà sọ̀rọ̀lá àṣà onítàkùn àmì tó ní takò làákà yìí onítàkùn làákà yìí gẹ́gẹ́ bí tó ń sọ eléyìí ọ̀nà tẹ́tù lè fi lọ́wọ́ ẹ̀ ó ní wípé ìgbà tí ìwọ́n sọ eléyìí tó ń sọ yìí tí o fẹ́ ká gbà á lọ́wọ́ rẹ àbó o fẹ́ ká gbà that is message to pass wá sí tó ṣe tí o fẹ́ ká gbà á lọ́wọ́ rẹ bó ṣe sọ àbó o fẹ́ ká gbà á tó bá lóun fẹ́ ká gbà á á ní wọ́n nìkan ló ń sọ fún wa náà huwa mutawatir wọn ló mọ ló jẹ́ pé àwọn kan lára àwọn tó máa nírò rí pé nǹkan tí ó wà mutawatir that is tí ó wà látọ̀dọ̀ gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ táwọn ó wá lọ sí wáàsí fáwọn kan ní àwọn òyìnbó pàtó wá dọ́dọ̀ wọn ó wá fi orí yẹn ó fi rin láti lè fi gbá súnná dànù àyẹ̀wá ní afá gbogbo tẹ̀sán àgbọ̀yé ṣùgbọ́n àlè gbà kìíní lọ́wọ́ yìí torí pé ẹ̀yin nìkan náà ni ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún wa sọ̀kú àwùjọ àti rí so ó jẹ́ pé àwọn tá à ń sọ yìí kì í fún ara wọn náà ni wọ́n mọ̀ gbẹ́ sàárè tẹ̀sí wọn sí wọ́n mọ̀ gbẹ́ kalẹ̀ so káwọn náà wo tí wọ́n sọ ó tako làákàyè kò tako làákàyè làákàyè tí wọ́n ló tako làákàyè tí wọ́n ló tako sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam ó wá ṣàlàyé àkùrọ̀ àrì fún wa ní ó wá ṣàlàyé tí ọlọ́wọ́ bá tó fẹ́ ká ṣe fún wa ní kò wá tako àkùrọ̀ àrì àwọn tẹ́lẹ̀ mú súnà yìí wá àwọn náà náà mú àkùrọ̀ àrì wá bóò là á ṣe àwọn mímú láfìkì nínú wọn tó ṣe pé kùránì ti à ń àwọn táwọn sọ pé àwọn kùrá táwọn àfọ́ní kùránì máa ń pè ní kíni àwọn kùrá àwọn tó ń mọ kìrà áàtì ọ̀pọ̀lọpọ̀ wọn kò ń ṣe àwọn tábí wọn àbáwọn tọ́jú àwọn sàhábà ni wọn àwọn tó wá lẹ́yìn lẹ́yìn wọn tó wá lẹ́yìn làwọn tó pèlú àwọn just like our hadith man so ìsìlẹ̀ àkóso pé ọ̀gbà Islam completely àwọn yóò tún wá tẹ̀lé wọn bẹ̀rẹ̀ náà pé owó wà ló gbà kan bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ lórí ilẹ̀ kò sí bó ṣe ọmọ bẹ lórí láyé ó sì kankan ó juwọ́lẹ̀ fún kankan tí ó àpẹẹrẹ púpọ̀ juwọ́lẹ̀ fún ọmọ ìyẹn ẹgbẹ́ rẹ ìròyìn tiẹ̀ ló máa tẹ̀lé àbí kó o juwọ́lẹ̀ fún ọpọlọ títí ẹ ọpọlọ títí ẹ yẹn àwọn bí náà sọ pé bóòlù ọpọlọ tiẹ̀ ṣe fẹ́ jẹ́ ìtàwọn ọmọ tẹ̀lé táwọn ò lè tẹ̀ lọ́pọ̀lọ́ títí wa gbogbo wà ní fọ́wọ́ torí náà kájú wọ́n lè fún ọlọ́mọba tó dá wa kátẹ̀lé òjíṣẹ́ ọlọ́mọba tó rán sí wa àwọn àlàyé rẹ̀ àti tí ọlọ́mọba òǹgbẹ̀ lápọ̀ọ́lẹ̀ abẹ́lọ́mọba subhanahu wa ta'ala yìí tí abára wa sọ yìí ọlọ́mọ kúndé kó wúlò fún ìtọ́ta wa subhanaka lahumma wa bihamdiki ashhadu an la ilaha illa استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله جزاكم الله خيرا أتي أنا ما أخبره المشاعر عبد الله سبحانه وتعالى كل أسماء يسوع أنا إن دارني أسوء أنا كفاني كل سنة يوم كل يوم سنتين بعد أنا أريد أن أقول contact number and emails. So our sister is Sabani person, the lady of all senior leader, he and Lisa will be put on the number one. Uh, number one, i number one, number two. Kita masih mahu tahu, kita masih tanya, kita masih mahu tahu. Number one, number two, three. 4, 5, and 6. So that's all for brothers. Sisters, I just have a question. Sisters, my fellow, some of you are something my sister will come. Now, one. Thank you. sáìsàn àtọ̀kùnkùn lọ́la àbíà oṣù tó wà lọ́kùnkùn lọ́la àbíà ó wá ní kó wá lọ́kọ̀ pẹ̀lú sáìsàn tó ń kú ṣé ọlọ́run owó ká lè sọ pé ẹnì kò ní tán láti rí ọlọ́run láti àwọn àyàfẹ́ tó wá wá sọ́dọ̀ àtọ̀kùnkùn lọ́la àbíà. Now, uh, ìbéèrè yìí àbí ìdáhùn sí ìbéèrè pẹ̀lú ìgbé ọlọ́run ọba ní yóò máa láyé ń fa ohun máa lò wà lábẹ̀rún ilẹ̀ àtàlá àríkọ́lù ìṣẹ̀lẹ̀ ọjọ́ tó ṣe pé dúkìá ò ní wúlò fún tí ó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn lálàáfíà. ọkàn tó lálàáfíà ọkàn mùsùlùmí ni ọkàn mùsùlùmí òun ni ọkàn tí ó lálàáfíà ṣùgbọ́n ọkàn àwọn alálàáfíà ló ràn wọn lọ fẹ́lẹ́ ọkàn àwọn alálàáfíà ló ràn wọn lọ ṣùgbọ́n ọkàn mùsùlùmí jẹ́nẹ́rálì ọkàn tí ó lálàáfíà ni ẹlòmípẹ́ tó ṣe pé àápè ní mùsùlùmí ó ṣe mùsùlùmí kèfèrí ni ṣùgbọ́n wà láwọn wo ní wo mùsùlùmí àpèjúwe làwọn mùnáfìkì àwọn mùnáfìkì àwọn èèyàn rí wọn nírí mùsùlùmí ọjọ́ ń kírun ni wọ́n tó ń ṣàwọṣẹ́ náà ṣùgbọ́n ọkàn wọn ọkàn tí kò lálàáfíà ni rò so ọkàn tí ò lálàáfíà òun ni ọkàn mùnáfìkì ọkàn tí ó gbádùn ní ọkàn kèfèrí sọlọ́mà ní ilé kọ́ọ̀lù sẹ́lẹ̀ ọkàn tó lálàáfíà ọkàn mùsùlùmí ìwé ọkàn wọn lálàáfíà jùlọ wọn lọ ṣòkò sí ìrújú níbẹ̀ ní ọláwà Thank you question aláǹkọ̀ náà ni pé ìgbà pé àwọn pé àwọn ìmáàmù mẹ́rin náà ni àpẹẹrẹ ìmọ̀láyà nínú àwọn kan wá wọn sọ pé tábà rí àwọn ìmáàmù gbà pé pé fásiwá sí wọn jẹ́ ni pé káka fásiwá lòdì wọ́n ní àwọn àràfíà àwọn ògbà pé fásiwá dáadáa irú àwọn fásiwá bẹ́ẹ̀ tó bá ti wá jẹ́ pé ìṣẹ̀lá kò wà láàrin wọn àwọn tí ó bá wá tẹ̀lé irú àwọn àràfíà ni kí ni ìdájọ́ ti wọn náà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà pé wọ́n ní nínú fámìlì kan nìkan kan wà ní ẹgbẹ́ tí wọ́n ṣe súnmọ́ ìlànà ìṣe àwọn fámìlì rẹ̀ wọ́n wá gbógun sí wọn láì nìkan tó ṣe wọ́n wá ní irú ẹni yẹn kí ni nǹkan tí ó ṣe pẹ̀lú àwọn fámìlì rẹ̀. Alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wa baaki. Ìbéèrè alákọ̀ọ́kọ́ pé ẹni tí ọ̀pá kan fátíà lápẹjúwe lẹ́ni tí ó fi tẹ̀lé mọ́tẹ́ àbí àwọn nàìjíríà bóòlù àṣìṣe ìlú ìrẹ̀bẹ̀ orí náà àkọ́kọ́ wọn ni pé ọlọ́mọ̀mọ̀ ní ká tẹ̀lé mọ́tẹ́ àbí kan anábíwa Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ sọ fún wa pé màtá ìwà arúgbó àlùbẹ̀rẹ̀ mọ̀sáìkù tó ń bẹ ó pọ̀ jù mẹ́rin lọ táwọn èèyàn fi ti sí ọ̀dọ̀ àwọn afánlá alí al-Imam al-Awza'i ní Sham yàtọ̀ sí Imam Malik bákan náà al-Imam al-Lays bin bẹ ní Egypt yàtọ̀ sí Imam Malik al-Imam Sufyan ath wọ́n bẹ ní kúfà al-imam Sufyan bin Uyayna àwọn náà bẹ ní maka so àwọn ìmáàmù tó contemporaries àwọn àyíkọ̀tà ń ọ̀pọ̀ so ọlọ́pàá sọ pé ká tẹ̀lé mọ́sí àbíkan àwọn àyíkọ̀ yìí ìtàwọn náà sọ òun ni wípé فهو مذهب في حديث ما تزال أفياح مذهب الدنيا إمام أحمد رحمه الله تعالى أرسل فهم إياك قل لا تقلب ولا تقلب مالكا ولا الشافعية ولا الأوزاعية وقل من حيث أخذوا ما الدليل ní ìtẹ̀lé afọ́jú mọ́tẹ̀lé Málìkì ìtẹ̀lé afọ́jú mọ́tẹ̀lé Awza'i mọ́tẹ̀lé lágbájá ìtẹ̀lé ẹmú níta ti mú àti ìsìtẹ́ àbá ti mọ̀ wípé ọ̀rọ̀ ànábì lélẹ́yìí sọ́kọ̀ọ́bà àṣàlà ẹ̀rí àkọ́ àmì lélẹ́yìí àmì fi ọ̀rọ̀ àfáà kàgbà àjẹ́ eléyìnlógún mọ́ Málìkì kan sọ wípé máa mi ná ìlà àwọn tá a jẹ́ àfa kò sẹ́ni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ òun ni fáínà tá a bá rí tó yẹ ká ṣe rọ́dù fún àá ṣe rọ́dù fún àwọn èèyàn náà dẹ̀ ní wàwà náà ràn tá a bá rí tó yẹ ká ṣe rọ́dù fún lára wa tó kù díẹ̀ káàtó táwa náà gbé gbági wọ́n ṣe rọ́dù fún ṣẹlẹ̀ ibi tí beauty islam wà nìyí onígbé rábẹ̀rẹ̀ àdúgbò rẹ̀ àìtòkó muslim kéèyàn kan máa wọgbó lọ ní sí kíkò kan àwọn adákẹ́kẹ́ mọ́ wọn ìṣẹ̀lú islam àwọn yóò pàkíyèsí ẹni tó pàkíyèsí tọ́tọ́ náà bá ń wọgbó lọ àwọn yóò ṣe kí wọ́n pàkíyèsí èyí ò ní gbogbo òfin ní sọnù so àwọn àfá àtàǹsọ yìí àfá ńláńlá ni wọ́n wọ́n gbìyànjú ṣùgbọ́n kò sẹ́ni tí ó níbi tó kù sí lọ́lọ́dọ̀ọ́dọ̀ àpapọ̀ gbogbo àwọn àfá súnnà wọ́n lè ṣe mistake ṣe tún sọ àpapọ̀ gbogbo àwọn afọ́àsún náà wọ́n lè ṣe mistake ṣùgbọ́n ọlọ́dọọdún àwọn afọ́àsún náà ó lè ṣe mistake mistake tẹ́lẹ̀ bá ṣe eléyà correct ẹ kò ní jẹ́ kí àpapọ̀ wọn ṣe mistake pòròpóyé so ká lọ síbi question yẹn mọ́sí àbí àwọn Hanafiya kò ń ṣe wọ́n ní kama ka fatia kọ aba le ma ka fatia ẹẹ ìtọ́sọ wípé kaka fatia lórí irun ni ìgbé wájibà ni ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n lẹ́yìn sátidé fárúdé sọ́dọ̀ yóò takora wọn kaka fatia lórí irun wájibà ni. قراءة سورة الفاتحة في الصلاة واجبة وليس بفرض kàkà Fátíhà lórí ọ̀rọ̀ yẹn ní ṣùgbọ́n kò kìí ṣe ọ̀rọ̀ yẹn ìsìláàtì gbòòrò yẹn wájú fáàkùtù lọ́dọ̀ àwọn àmẹ́fíyà ìsìláàtì ó ní special meaning lọ́dọ̀ tí wọn ìtànpẹ̀ ní wájib lọ́dọ̀ wọn kò ní tó ṣe rí pé ẹ̀rí tó fi rin ilẹ̀ kò ń ṣe nǹkan tó wà mutawatir ẹgẹ́ tẹ̀sí ìtànpẹ̀ ní fárúkú lọ́dọ̀ wọn ó ní nǹkan tó ṣe pé ẹ̀rí tó fi rin ilẹ̀ mutawatir ọ̀rọ̀ yẹn lélẹ́yìn ọ̀rọ̀ yẹn lélẹ́yìn ṣùgbọ́n ọ̀rẹ́ ẹni eléyìí ni kò kí ń ṣe ẹ̀rí tó fi nílò ó ṣe mùtàwátìrì ẹ̀rí tó fi lẹ́yìn rẹ̀ mùtàwátìrì èyí tó ṣe gbáyé tó fi nílẹ̀ mùtàwátìrì ni àti sọ̀rọ̀ sọ pọ̀lọpọ̀ gba wa látọ̀rọ̀ pọ̀lọpọ̀ látọ̀rọ̀ pọ̀lọpọ̀ so ẹ̀rí tí ó fi nílẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run bá ní fákàrà òun máa tàyà sára nílẹ̀ lọ́pọ̀ ẹ̀ka tó bá rọ lọ́rùn nínú kí ọlọ́run sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ ń pa náfílò àìbẹ́ẹ̀kọ́ ayá kùrán nílé fàkàrà ma tayassara náà kùrán sọ́wọ́n ànàfíà ní so bàtà lẹ́wọ́n mutawatir ní ó ní ẹ̀ka tó bá rọ̀ so kò kí ń ṣe fárútù kò ń ṣọ̀ràn yẹn wípé mùtàwátìrù ló gbé wá ipe kí n ka fatia torí pé fatia lọ́dọ̀ títí wọn wọ́n ní àdéhùn ààfin àdéhùn sọ̀rọ̀ láti sọ pé kejì láàsọ̀ látàdé mọ́lá ní akara bí fatia ti kìtà ẹni tí ó bá ka fatia ò ní o so wọ́n ní àdéhùn yẹn ní àlè fi àlè gbé lórí àyà yẹn àyà yẹn òun ni basis ṣùgbọ́n àdìsí àwọn àpò yìí ti pẹ́ ní tí òun aka fátíà tó lè ṣe kíni tó máa ń ka òun aka ẹni yẹn lẹ́ṣẹ̀. mo rò pé ìtumọ̀ wájìbù lọ́dọ̀ wọn yẹn wájìbù wo ni pé tẹ́ bá gbèrú sílẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe ẹlẹ́ṣẹ̀ ni. ṣùgbọ́n fárútù tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ ní ìjọsìn rẹ̀ ṣe wá sí ẹni ìjọsìn yẹn ṣùgbọ́n fàtú ẹ̀ ṣe kí ni ẹni ìjọsìn yẹn so bọ̀tà yẹn sábà ń pẹ́ sígbà yìí táwọn ànàfíàn sọ ni pé káka fatia lórí òun kì í ṣe ọ̀ràn yẹn tó ń sọkọ yẹn náà bí ká fatia lẹ́yìn ìmáàmù lọ́dọ̀ àwọn ànàfíà tó ń ṣọ̀ràn yẹn kéésì ni mo tún mú wá sí i o ọ̀tọ̀ ni pé mo fẹ́ dárun kí ọ̀tọ̀ ni pé mi nìmọ́mù kí n ka fatia ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yẹn yẹn kò túmọ̀ sí pé tí ìbá ka ní ìníhùn mo ní ìwọ̀n mo lẹ́ṣẹ̀ ọ̀là kì má ka sóra kankan náà alukur'ani ní ìníhùn ṣé yẹn kílẹ̀ nàbọ̀ wá kí wùlá ìmáàmù ní ìsìn ṣe ọ̀rọ̀ yẹn ní wà ní mọ́gbọ́ mọ́ kàkéwú rárá bí ò bá kàkéwú jákè náà wọ́n á ní kí ni kò lè mọ́ka so lára kẹta máa ń lò lẹ́rìí òní ọ̀rọ̀ jáde ọjọ́ aláwọ̀ ike lákìrá ata máa lè máa mi fi àti àníká kéwú pẹ̀lú ìmáàmù ṣàdífì olẹ́nu sàì mùsùlùm bó tẹ̀yẹ pé ó ní àlàyé àwọn afọ́sápapá máa ka kéwú lẹ́yìn ìmáàmù bí a tó bá ka jẹ́jẹ́ ni àbó bá ka jákè náà sọ wọ́n ní àníbá ka nígbà kan náà tó ń wo fi máa kọlura wa ṣùgbọ́n tó bá ka jẹ́jẹ́ àká tiwa náà jẹjẹ ẹ àbí àgbogbo ka tán àwa ka fati àti tiwa ṣùgbọ́n wọn lọ ọ̀rọ̀ kàkà fati àlẹ́yìn mọ́mù kàkà fati àlẹ́yìn mọ́mù ọ̀rọ̀ tí ó fẹ̀jú púpọ̀ ni ọ̀pọ̀rọ̀ máa fọ́ àgbà wípé tí wọ́n bá ti ka kéwú jẹ́jẹ́ àwa gbọ́dọ̀ ka ṣùgbọ́n tó bá ka kéwú jáde àgbọ̀dọ̀ ka kálí sí mi àwọn díẹ̀ nínú àwọn afọ àgbà wípé ó ká kí ó jákè ó ká jẹ́jẹ́ òògùn ọgbọ̀nà káfá tí a ti ẹ̀ náà torí hadith yẹn la salata man lam yaqra bi fatihatil kitab ṣùgbọ́n láti lè kúrò níbi difference of opinion lọ́gbà wà ìlànà agbóhùn ìlú àti kàkà fatia bó ṣe ká dúró dé mọ́mú kò ká tiẹ̀ náà kàkà tiwa lẹ́yìn pé Suratul Fatiha wallahu a'lam ẹni wọn kú fámílì tí ó ṣe súnà tó wọ́n fún ní ìdààmú kó ṣe nǹkan tuntun ara ní kó ṣe pé ó ṣe Islam nígbà táwọn fámílì ẹ̀ fún ní ìdààmú lásìkò ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam Sa'd bin Abi Waqqas ìyá rẹ̀ ní tí ó bá kúrò lẹ́yìn ànábọ̀ sallallahu alaihi wasallam òun ò ní jẹun òun ò a fi tí a fi dákú ìkànnà àwọn ọmọ rẹ̀ òun ló padà fún ní oúnjẹ fún ní olùfọ́sọ sáàdù ní kò sí tó lè sọ ìyá mi ẹni kúrò lẹ́yìn Muhammad sallallahu aya sọ̀kalẹ̀ lórí ẹ̀ nàìjíríà adákẹ̀lẹ̀ tó ṣìkà bí máa lè sàlákà bí ẹnu fọ́lá tó tẹ̀wọ̀ so tí àwọn òbí wa wọ́n máa ní wá lára nípa ọ̀rọ̀ ẹ̀sìn pàtàkì láwọn kan tó jọ́rọ̀ ẹ̀ àríjúwọ́lẹ̀ ṣùgbọ́n wasahibu ma fi dunya ma'rufa a mọ̀ sí dára sí ṣùgbọ́n àríjúwọ́lẹ̀ lórí nǹkan tí wọ́n sọ pé juwọ́lẹ̀ ní compromise o máa ń tẹ̀lé compromise ọmọ tó ń lò jáàmù táwọn gbé láwọn fẹ́rí jáàmù lórí rẹ̀ ó wá yọ kúrò tó wá yá wọ́n lè kókó mọ́kì mú wọn ló ṣe máa compromise ẹ̀ lọ nílẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n tó bá wọ pé nǹkan yìí kan ọ̀nà yẹn ní ìdúró jì wọ́n lè pẹ̀sìkìtì ẹ̀kọ́ pọ́níṣì ẹ̀kọ́ kò dúró jì àjẹ́ pé nǹkan yẹn fẹ́ ju agbára rẹ̀ lọ bí tó ṣẹlẹ̀ sí Ammar bin àtòrí kan pa bàbá àwọn pa ìyá wọn nígbà tó gba Islam. tán ní ká fi ìsìláàmù lẹ̀ tí wọ́n fi ìsìláàmù lẹ̀ Ammar bin Yasir abẹ́rẹ́ sí tọ́jú òun náà ó padà wá sọ pé oṣù kìí ní pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam wọ́n sáré lọ bá nàbì sọ̀rọ̀ lọ́sàn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ọ̀run anábì ní oníkọ́bí mọ̀ inú bẹ̀rẹ̀ ìmọ̀ ọkàn mi kún fún ìmọ̀ ní ẹ̀mí sọ̀lá àṣìfà ẹ̀nà ààrùn fọ́ọ̀rùn ọmọ tó bẹ̀rẹ̀ sí fi àjẹ́ torí pé ẹrú ni ọ̀dà àwọn ọ̀gá rẹ̀ tẹ́jẹ́ kéfèèrè ó ṣe ọmọ ọ̀dọ́ ẹrú òun ni ọ̀dà àwọn ọ̀gá rẹ̀ fàyìn ààrùn fọ́ọ̀rùn ọmọ padà síbi ìmọ̀ fi àjẹ́ tó kó kúrò mùsùlùmí fọ́ọ̀rùn wọn náà sọ tó tó sọ so àwọn situation bẹ́ẹ̀ máa ń wá lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n bá lè ní ìsánú alánẹ́fṣì lọ sí rọ wọ́lọ́wọ́ ẹ̀kọ́ máa rí rọ kálukú la mara wa dáadáa tó wù ẹ́ láti achieve láti ṣe wọ́n sàsábẹ̀ fún wọn victimize mi wọ́n persecute mi lé ìyẹ̀ṣẹ̀ jẹ́ ọlá wa. Thank you aláàfọlá ó yà wọ́n kí ni ìṣẹ̀lẹ̀ àṣọ nípa kí èèyàn máa ma ṣe ní àwọn ìtawọ́nkà tí àtìkà sí òkè tí a máa ń sọ ọ̀nkà lẹ́yìn olè báyìí. kí a máa jẹun. Ẹgbẹ́ ìdíkọ́ ní àdúgbò àlàyé sínú àkàndíẹ́ tó padà tàbí tí òkè ìdíkọ́ àlàyé. Náà ìbéèrè wípé ṣé ẹni tí ó kàn dákẹ́ tó lọ́gbọ́n òní tí ó sọ nǹkan kan ṣáàlì sọ fún ka oná nǹkan fatia ẹ́ẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin àtẹ̀dẹ́bùrù àti àlùkẹ́ra àmà àtẹ̀dẹ́bùrù òyìnbá pọ́ńdà akànwò nǹkan báyìí àrẹ ń fojú bá lọ ó ní ládàá títí ó ní ládàá tiẹ̀ ṣùgbọ́n táwọn fẹ́ gba ládàá yìí pé à ń ka nǹkan tá ń pè ní kìráà èso àkọsí pé kí ni alùkìráà tún jàríyà kákàdé ni pé ẹlòmí ò mọ̀ gbọ́ wa ó wá kéré jù ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn mọ̀ gbọ́ wa eléyìí àkọ́mọ̀ ìjà ìkàkéwújáke kéré jù oníkéwú tó ń kàtẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bọ̀ ẹ̀ aksaru ẹ̀ ní ó lè jẹ́ gbogbo àwọn tó ń gbọ́ àtúntì yóò mọ̀ wọ́ ẹ̀ tó ti yé then ó dà ní alkera àtúnṣe ríyà ìkákéwú tó ṣe pé jẹjẹ ni so aksaru àṣírí èyí tó pọ̀ jù nínú tá a sọ yìí pé ah, jẹjẹ lélẹ́yìn oníkan tí yẹn ń kà tó ṣe pé yusuf ní ọ̀rọ̀ náà sàn

àlìsàn máa ṣẹ́fọ́tẹ̀ àwọn wa agbọ̀dọ̀mọ̀ múfù èdè wa agbọ̀dọ̀mọ̀ múfù sẹ́ni tó múfù àwọn tó múfù èdè alóhùnṣekì oúnṣekì lára tó bá sọ ọ́ tẹ́lómi gbọ́ ó ti dìjọ́ àwùrá ẹ̀ ṣùgbọ́n tó kàn dákẹ́ gbọ́n lọ ni tó ṣe wípé ó rẹ̀ wo nǹkan ẹ lọ a lè ṣe tàbákùrù Qur'an a lè ṣe kìrá Qur'an méjì náà ló ní láàdá àti tiẹ̀ ṣùgbọ́n tá a bá ń kírun ẹ́ kìrá àlámọ́ ń ṣe àti tó bá ṣe wípé ìmọ̀mù kakéwu jákè láàrin ṣe kìrá àlọ́dún àwọn àfáà ọláwà ni. Thank you very kí ni àtọ̀ láàrin súnà tó pọn dandan àti súnà tí ó pọn dandan súnà tó pọn dandan òun náà ni tó ṣe pé ẹ̀tọ́ wá filẹ̀ yóò jí àwọn àjọ ọlọ́run súnà tí ó pọn dandan òun pé ẹni tí ó bá filẹ̀ òní jíyà ọtí ẹni e sí ẹni tó bá rẹ̀ ṣe mo ó san ẹlẹ́sìn ṣùgbọ́n èyí tó pọn ẹni tó bá ṣe mo ó san ẹlẹ́sìn ẹni tí ó bá ṣe yóò jí àwọn àjọ ọlọ́run uh, sister look at the money of one's cousin. Is it sunnah or word of the Quran? Now, káfẹ́ ọ̀sìn wa òun ni ẹni bàbá wa àbí ọmọ àbúrò bàbá wa ọmọ ìyá wa àbí àbúrò ìyá wa ṣé káfẹ́ wa ṣé àbí nǹkan tẹ́yìn kò ṣe súnà súnà táàsán sí oníkíní súnà ìpé recommendation ẹ́ kò ṣe súnà wájíbá kò rẹ̀ ṣe súnà mustahaba ṣùgbọ́n kan tó wà pàbí sí kù abẹ́ ọba lára kẹtí ànábì mú wá ní òfin sallallahu alaihi tó ṣe gbé òfin lẹ̀ ní gbẹ́gbẹ́ ní tó bá ṣe kò sí yà ẹni tí ó lè ṣe ní kò sí ládá ẹ̀lápájá àwọn kọ́sì ló fẹ́ tó ní wọ́n fẹ́ra wọn jọ ní kò sí ládá tó special bẹ́ sọ̀kò rẹ̀ fẹ́ kọ́sì rẹ̀ ní kò sí ní àpẹẹrẹ bẹ́ẹ̀ rẹ̀ ní èṣù jẹ́ ọ̀bá wa náà